náà ní ìtẹ̀síwájú níbi ọ̀rọ̀ fíkìú àti àwọn olóògbé mọ̀rọ̀ min adillatil ahkam àwa ní báàbù salatul jumu'ah hadithi three seventy ní ọwọ́ mi níyì four eighty eight níbi tíra mi àti abámútíra ẹ̀kẹ́ àwa náà ṣí tíra wa. kí a ṣe síbẹ̀ kí a máa bá wa ká lọ. وعنه رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ذكر يوم الجمعة فقال فيه ساعة لا يوافقها عبد مسلم وهو قائم يصلي يسأل الله عز وجل شيئا إلا أعطاه إياه وأشار بيده يقللها متفق عليه وفي رواية لمسلم وهي ساعة خفيفة وعن أبي هريرة وعن أبي بردة رضي الله تعالى عنه عن أبيه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول هي ما بين أن يجلس الإمام إلى أن تقضى الصلاة رواه مسلم ورجح الدار قطني أنه من قول أبي بردة نعم. وفي حديث عبد الله بن سلام عند ابن ماجه وجابر عند أبي داود والنسائي أنها ما بين صلاة العصر إلى غروب الشمس وقد وقد اختلف فيها على أكثر من أربعين قولا أمليتها في شرح البخاري وعن جابر رضي الله تعالى عنه قال مرت السنة أن في كل أربعين فصاعدا جمعة رواه الدار قطني بإسناد ضعيف الحمد لله والصلاة والسلام على نبينا محمد وبعد وكان يكون الله أسعي النبي صلى الله عليه وسلم níbi tí a bá fíkì wa dé ọ̀rọ̀ lérí sọ̀látò lè jọmọ́ à òun náà sì ni àwọ̀ lérí ẹ̀. hadith bíi mẹ́ta èyí tí ó tẹ̀léra wọn tí a máa kà lónìí ó jẹ́ àwọn ọ̀rọ̀ èyí tó ṣe pé ń tọ́ka sí kàṣọ èsì omi lè àwọn ẹ̀ṣà èyí tí ń bẹ fún ọjọ́ jimá wá padà ìlú ha àti ọlá èyí tí ń bẹ fún ọjọ́ jimá òun ni ìtì abẹ́ńkà ní àṣálẹ́ yìí. نعم وعنه رضي الله تعالى عنه لقد أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم ذكر يوم الجمعة أولي نبوة محمد صلى الله عليه وسلم قدر قجو جمع نجوكا فقال أو أصحبي فيه ساعة لا يوافقها عبد مسلم أولي أجو جمع تنوو يو أجو جمع تنوو يو فيه ساعة àsìkò kan ń bẹ nínú ẹ̀ àsìkò kan ń bẹ nínú rẹ̀ asá àníbí báyìí kìí ṣe wákàtí kan o kẹlẹ́gẹ́ ni àsìkò kan àsìkò kan ó lè jẹ́ ìṣẹ́jú kan ó lè jẹ́ ìṣẹ́jú méjì ó lè jẹ́ wákàtí kan ó lè jẹ́ wákàtí mẹ́wàá bó tẹ̀lé pé ìtọ́hàn ni pé kò lè tó mẹ́wàá àsìkò kan ń bẹ nínú ọjọ́ jimá yìí. láàyò àfikò ha abidun muslimun. anábì ní láàyò àfikò ha abidun muslimun ẹrù kan tó jẹ́ mùsùlùmí kò ní í ṣe kò ń gẹ àsìkò yìí lọ́jọ́ jimá náà ni ẹ́. wà wúwa kọ́ imú ni o sọ́ọ̀lì. kó wá jẹ́ pé ẹrú yẹn ní lásìkò yìí ó ń kírun lọ́wọ́ ó dúró lẹ́ni tí ń ṣe kíni yóò sọ́ọ̀lì ó dúró lẹ́ni tí ń kírun lọ́wọ́. yasalulọ́ha azawajalla ṣẹ́yàn. ó tún wá ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọba nǹkan kan lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run fún mi ní nǹkan báyìí ilà àtọ́lu ìyá. àyàfi kọ́lọ́mù ọba kó fún ẹrú náà ní ti ń béèrè wà aṣáárọ̀ bí yẹ́dìhì yókọ̀ lílo ha. àlẹ́bí wa tó papọ̀ lọ́wọ́ rẹ̀ báyìí láti fi sàmì fún wa pé yókọ̀ lílo wa pé àsìkò yẹn díẹ̀ báyìí ni o àlẹ́bí ń kéré àsìkò yẹn àsìkò yẹn díẹ̀ báyìí ni o. mutafakun alayhi. hadith yìí ń bẹnu bukhari àti muslim. wà fi riwaya ti muslim. nínú ẹgbàá wa muslim mi. wàhíyà sáà tún kọfí muslim sọ pé àlẹ́bí ni wàhíyà sáà tún kọfí ìfà àsìkò yẹn kéré gan-an ó kéré gan-an ni muslim ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ bẹ́ẹ̀ kásíwájú. وعن أبي بردة رضي الله تعالى عنه أبي بردة رضي الله عنه عن أبي قال لا ترى باتيه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ó ní òun gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba tó sọ báyìí nínú ọ̀rọ̀ rẹ̀ pé. yíya máa bẹ́yìnà àyájìlì sálẹ̀ imam. ó ní àsìkò tọ́lọ̀ máa gbàdúrà tọ́jẹ́ wákìtìlì ìsìjáàbà sáàtìlì ìjáàbà àsìkò tọ́lọ̀ máa gbàdúrà lọ́jọ́ jimá ó lànà bí sọ pé ìyá ma bẹ́yìnà àyẹ́ ìlísàlẹ̀ imam. ó wà láàrin ìgbà tí imam tó bá jòkóó tọwọ́ ní mọ́ṣáláṣí. ìlà àìtó kọ̀dọ̀ sọ́lá. títí dìgbà tí wọ́n fi kírun. ìyẹn ni pé àsìkò yẹn bẹ̀rẹ̀ láti ìgbà tí mo ń bá ti wọ mọ́ṣáláṣí tó jòkóó títí dìgbà tí wọ́n fi kírun àsìkò yẹn o àsìkò gbígbàdúrà ni kò sí ẹrú kan tó bá tọrọ sásìkò yẹn tọ́lọ́wọ̀n ní sẹ́kẹ́ni tí ò ní gbàdúrà tó bá ṣe gbà náà. rọwá o muslim. imam muslim ló gbélé wa. wàrà jaha dàrú kòtùnì. imam dàrú kòtùnì nínú àwọn afá aládìsí ni ó ní òun gbé ọlá fún pé. anáwó mi kọ́ ilé abiy bóńdà. ó ní àbúgbélé dà eléyìí òun ọ̀bàkà nàbì lọ́sọ̀ọ́. وفي حديث عبد الله بن سلام نينو حديث ابا عبد الله بن سلام عند ابن ماجه نينو ابن ماجه وجابر عند ابي داود والنسائي وكان جابر نبا وا نينو تيرا ابو داود ابي تيرا النسائي ما بين صلاة العصر أما sọ pé àsìkò yẹn ń bẹ ولا bàtà إلى غروب náà. ìlà àbòrò ó وقد اختلف فيها على أكثر من أربعين قولا wọ́n ní àwọn àfáà ti wá ilẹ̀ apẹnu nípa àsìkò tí àsìkò gbígbàdúrà yìí máa jẹ́jọ́ jímọ̀. amlaituha fi sharhi al-bukhari. yíyapa wọn ó tó ìtọ́pọ̀ ju fọ́tì ìyapẹnu tí wọ́n fi ń fa àmọ́ra wọn lọ́wọ́ pé àsìkò báyìí ni àsìkò báyìí kọ́ nínú méjì tá a dákọ̀ yìí náà bẹ́ẹ̀ nu tí àwọn míì mu. amlaitu ha fi sharhi bukhari. àfàwà ibn al-hajar al-asqalani ó ní gbogbo àwọn ọ̀nà tí àwọn àfàwé yìí ta lọ́kàn ju lọ tí wọ́n ní pé àsìkò yẹn láti jẹ́ tẹ́lẹ̀ yìí lẹ́yìn lẹ́yìn ni tẹ́lẹ̀ yìí náà ní gẹ́lẹ́ yìí ni ó ní gbogbo ẹ̀ lòún dákọ̀ sínú fásitì olùbárí tọ́jú sáré o sọ̀hí o alìbọ̀kọ̀ rí. ní tí wọ́n sọ yìí ẹjá wo àwọn ẹ̀kọ́ tí ó ń bẹ ní abẹ́. ẹ̀kọ́ ni pé orí lélẹ́yìn fún ẹnì kọ̀ọ̀kan wa ipe ọlọ́run ọba fi àsìkò gbígbà àdúrà kankan rẹ̀ sí ọjọ́ jimá tí gbogbo wa máa láǹfààní àti tọrọ àdúrà nínú ẹ̀ tọ́lọ́run ó sì gbà. anábìíní sáà àsìkò kan ni adẹ̀tí sọ́kọ́ pé sáyà ní ṣe kò túmọ̀ sí wákàtí kan ó lè ju wákàtí kan lọ ó sì lè máa tó bẹ́ẹ̀. ó wá ní gbogbo ẹrú tó bá jẹ́ mùsùlùmí tó bá bẹ lọ́wọ́ ọba lásìkò yìí ọlọ́wọ́ gbàdúrà rẹ̀ ọlọ́wọ́ gbàdúrà rẹ̀ ó túmọ̀ sí pé kò sí ẹni tọ́lọ́ bá fi kò gé àsìkò yẹn tó sì bá àsìkò yẹn tó bá bẹ lọ́wọ́ ọba ọlọ́wọ́ gbàdúrà rẹ̀ agbọ́dọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ ipe ọlọ́run máa gbàdúrà lásìkò yẹn ọlọ́run máa gbàdúrà gbà mí kó jásí pé ní yọ̀ọ̀ra yàrá gbà ìgbà mí sì ní kéde kò ní yàrá gbà torí pé ẹlẹ́mìí lè máa wò kéde máa ní tàbá sàdúrà lásìkò yẹn ọlọ́run gbà ní ọlọ́run máa gbà àmọ́ gbà mí ó lè yàrá gbà ìgbà mí ó sì lè ṣe kíni àmọ́ àdéhùn ni pé ọlọ́run gbọdọ̀ gbàdúrà yẹn sẹ́nu pé mẹ́nu àdìsí pé ọ̀nà mẹ́ta lọ́lọ́run máa fi gbàdúrà mùsùlùmí àtàtọ́lọ́ máa máa gbà ìmọ̀ kọ́lọ́run ọkànjú fún ládùá yẹn àbí kọ́lọ́run ọba kó fi àdúrà yẹn di aburú lára tó fẹ́ ṣẹlẹ̀ sí kó fi di pé wọ́n tó ọgbọ̀n lọ́dún yìí tẹ́lẹ̀ àbádùá tó ṣe yìí ò ń béèrè lé àní fún ọ nílé ọ̀yà kó di kó di mọ́tò tó fẹ́ bọ̀ fún àgbàbọ̀ wa rí lé yẹn ó wà ní mo sì kówó yẹn jọ àwọn gbàgbà bá ṣe kíni ó wà nù wọn bá gbà ní rọrùn mọ́tara kìtì bá gbà ní ọgbà bóyá gbóbi ìrọ̀bá wà tẹ́lẹ̀ ọlọ́run ṣe kíni ó fi àdúrà yẹn bọ̀ ya ni torí kí mùsùlùmí tó bá ṣàdúrà tó bá sì mójútó mọ́jẹ̀mọ́ àdúrà tó dẹ̀ ṣàdúrà kó ṣe yẹ kó ṣe é dandan ní kọ́lọ́wọ́ gbà torí kí òun ló ní ẹ pè mí màá dá yín lóhùn ká tó wá sọ pé yẹn tó lọ ṣàdúrà lásìkò tí ọlọ́run ní àdúrà máa gbà wọ́n nínú òjò tójò bá rọ̀ lọ́wọ́ ọlọ́run máa gbàdúrà gbà yẹn wá sí ọlọ́run sí kíni ọlọ́run ọ̀gbà ṣé ọlọ́run ni ọ̀gbà ni àbíwọ̀ ni kò wo ìgbà míì máa ń bẹ tó ṣe pé ìwọ ló pé mọ́jẹ̀mọ́ àdúrà ìgbà míì sì ni wàá pé mọ́jẹ̀mọ́ àdúrà ọlọ́run ọgbà àmọ́ ó ti ṣe kíni ó bọ̀ di àbúrò kan ìgbà mẹ́sìn ní kọ́lọ́wọ́n ọba ọba ọtọ́jú kan yẹn dàrí kíá bàtí wọ́n kọ́lé láyé tó bá kọ́lé láyé o lè délé ti dórí igbó o lè ti bẹ̀ dẹ́ni igbó eléré igbó èèyàn àmọ́ ìlànà ìjọba ìlànà àrà kọ́kọ́ ló fi délé igbó yẹn sọ́mọ̀ bẹ́ẹ̀ níjọ́ fẹ́ kọ́lé tó rí pé láàrin ọdún mẹ́ta kò rí bá dé ṣàfàní ayọ́ba ni ẹni afẹ́ àmọ́ àmẹ́ni tí ń fẹ́ ni bàbá àkàmọ́ kẹlẹ bonú kò jẹ àríkùn àṣẹ bí ẹrìn sọrọ yín ẹ jáde sí i èmi tẹ ń wò yìí àbá láàrin ọdún kan mo fi kọ́nu lé mi ọ̀dà àfà ni mo lọ à nǹkan ń bẹ lọ́dọ̀ àwọn àfà èrè mú bẹ lọ́dọ̀ wọn ní sọ yọba ìwọ náà ká lọ jẹ mú ọ lọbẹ ẹ ṣeun jàre ó da fún yín èyí tẹ fẹmi tẹ nínú ní òní yọba náà wọ́n bá gbé ẹ̀bọ̀lẹ̀ lọ lọ́ọ̀rí mẹ́lẹ̀ ọwọ́ kan ló ṣe gé ni wọ́n ló di lámọ̀ ìdílé kó o ní sin kọ́kọ́rọ́ kú yọba lọ́ọ̀rí mẹ́lẹ̀ lóòótọ́ lọ́wọ́ kan láàrin ọdún yẹn kò ní mú jẹ yọba parí ilé ìmọ̀ náà àfààyàn ní ajẹ́ bíi dán lọ́wọ́ á nǹkan bẹ lọ́wọ́ àwọn àbá lóòótọ́ ìbáyín o sẹ́ni kó ti délé ikú bá wulẹ̀ kọ́lé lẹ́kọ̀ọ́ gan ó lóore fún ọ ju kó o délé rí gbogbo eré báyìí lọ. tọ́ ọlọ́ọ̀lẹ̀ má kọ́lé fẹ́ lómi láyé kó lọ fi bíi fún lálùkẹ́ àmọ́ lórí tó fẹ́ mọ gbé dàrí jẹun náà wọ́n délé rí gbó torí ọlọ́run wọn gbàdúrà wa lópin ìgbà tí a bá sọmọ́jẹ̀mọ́ àdúrà. ìgbà míì wọn á bẹ ọlọ́run ò ní gbàdúrà ẹlòmíì kọ́lá kò ní gbà lọ́nà kanú mẹ́ta yìí kò ní sẹ́gẹ́rì gbogbo tọrọ sì ti lè gbàdúrà rẹ ló lè wà pẹ̀lú rẹ àmọ́ torí pé àwọn mọ̀jẹ̀mú kan tó yẹ kọ́ sọ kò sí kíni kò sọ ìwọ tó bá tọrọ àdúrà sásìkò náà nàbí ládùúrà mọ̀ ń gbà yìí tọ́lọ̀ wọn bá gbàdúrà rẹ má bílẹ̀mù ẹnìkan lọ yẹra rẹ wò dáadáa o lọ lọ yẹra rẹ wò ẹni tí bá ṣàdúrà tó ṣe pé ìkọjá ńlá nínú àdúrà ní ṣe ọlọ́run nígbàdúrà rẹ torí pé ọlọ́run ní pé ìnáwó láàyò ọlọ́run ní gbogbo àwọn tí máa kọjá rẹ̀ mi ò nífẹ̀ẹ́ wọn. ọwọ́ tọrọ àgbà lọ́dọ̀ ọlọ́run ọba ní tí ó lè ṣẹlẹ̀ láyéláyé ọlọ́run sáà sí mi lánàá bí ọlọ́run. àwọn àdúgbò tí ń bẹ lọ́wọ́ bá ti pẹ́ kí n já ànábì sí ó lè ṣẹlẹ̀ oníkọjá àlàní ọ aláṣejù ni ọ àdúrà burúkú ló ṣe o. àbọ̀ wa ọba ìpèrè ọlọ́run ọba ọlọ́run jogún ìkápá sánmà àtìlẹ̀ fún mi ọlọ́run ṣe mí lẹ́ni tí ọmọ kọ̀ǹtúrò sánmà àtìlẹ̀ ó ti yé ọwọ́ abẹ náà bá wọn pẹ́ gbogbo àdúrà rẹ gbogbo àti ní ṣe eré bí léṣe náà nù tọ́lọ̀ wọn gbà tọ́lọ̀ sọ pé ní láàyè mo lè kó sàmà wá dé ọlọ́run lè mi mo lè jọba sánmà àtìlẹ̀ wọ́n lọ fẹ́ gbà wọ́n lọ lọ́wọ́ ọlọ́run ò lè gbà àdúrà yẹn wọ́n lọ kọjá nàbí àdúrà rẹ ọlọ́run ò ní gbàdúrà wọn torí ẹ̀ wọ́n tó bá ṣàdúrà táwọn àsìkò gbígbà àdúrà báyìí bí ẹrọjọ jẹ́ mọ́ bá gbà kọ̀ gbà nù kọ́lá kò ní fi yá kankan fún ọ torí wọ́n ló kọjá la. ìjà mi máa ń bẹ ẹlòmíì ní ti ń jẹ aráàmù ni ní ti ń mu aráàmù ni o lè mú fagbọ́lọ́hún nígbà àdúrà yẹn wọ́n tó kí bàbá jẹ̀bú ó bàbá jẹ̀bú lómi gbádùn ẹlòmíì jẹ̀ bàbá jẹ̀bú kàdúgbò jẹ̀ chairman wọn bá rúwa àti secretary wọn àti kíndùnì àkántàtì wọn ẹ ti mọ̀ wọ́n ní wọ́n á ń o mbẹ́ ọwọ́ àṣàgbọ́ ọlọ́run ò gbà o ò lè gbà torí pé ìtọ́ ń jẹ àràmù ni ìtọ́ ń mu ìwọ náà wọ arákùnrin tí anábìròyìn pé gbogbo àpẹẹrẹ tó lọ́mọ fi gbàdúrà lọ́wọ́ bá ṣe fún un àmọ́ tòun ti bẹ́ẹ̀ ọlọ́run gbàdúrà rẹ pé gbé jàrá mu tí yẹn bá wà ní ní àjò bí yẹn bá sàdúrà gbà ní ọlọ́run gbà àpẹẹrẹ àkọrùn àkọrọ ìsìn jábà nìkan wà ní àkọrùn àárín àjò tí yẹn bá wà ní ní àjò tí yẹn bá tó ti wá wà ní ẹni tó ṣe pé ó tún wà nù nira lásìkò ní àjò yẹn ìyẹn ti dọ̀tí wàhálà ti mú yẹn ọlọ́run gbàdúrà gbà yẹn bílẹ̀ bá tún sàdúrà tó bá tún tẹ́wọ́ sókè báyìí tó ń bẹ lọ́wọ́ ọba ọlọ́run ní ìní dá ọwọ́ yẹn padà lóbi fún un. àfi kí n fún ní nǹkan anábì lọ sọ bẹ́ẹ̀ àfi kí mi ọlọ́run kó fún ní nǹkan wà nínú àjò ó ti pẹ́ ní àjò dáadáa àbá olú rẹ ti mú eku ọwọ́ atẹ́ lọ́sọ̀lọ́wọ́n ọba ẹ̀ tọ́ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kó ìbílẹ̀ haram ẹ mọ ẹwú kàtá yìí wọn ní kọ́ lọ́wọ́ ṣe báyìí fún ọ nítorí díẹ̀ èèwọ̀ ni owó mọ́rúwá tó ń gbà sákò àtọwọ́ àdúrà tó ń gbà ẹ dákun ẹnìkan máa ń náwó àdúrà kọjọ owó àlá níbẹ̀ ẹ ẹ ọgbọ́n owó jálàbí tó ń gbà ẹnìkan máa ń gbọ́ owó jálàbí kó sórí rẹ mẹ́ẹ̀ tó bá sórí rẹ láyé yóò kábàámọ̀ lálẹ́ kìámọ̀ wọ́n wá gbowó jálà bí wọ́n tọrọ àdúrà ọlọ́run nígbà torí pé aráàmù ló fi ń jẹun tọ aṣọ tí ń wọ̀ náà ànábì ní aráàmù ni gbà tó wọ́n tó tọ́jú rẹ̀ dàgbà náà owó ọtí ní wọ́n fi ṣégin ni ní wọ́n fi tọ́ dàgbà àbówó jálà ló fi lọ lébi ló fi lọ lé kéwò ànábì lọ́lọ́run lè gbàdúrà ni àgbọ̀yé torí ẹ̀ ìgbà míì náà máa ń bẹ tó ṣe pé ìwọ lò fẹ́ ká wọlé ti ká àsìkò yìí lọ́jọ́ jimá gbogbo ẹni tó bá tọrọ lásìkò yìí lọ́wọ́ gbàgbà tọ́ ànábì ní ẹnìyẹn wọ́n ń kírun lọ́wọ́ sí ọ̀rọ̀ nǹkan máa kírun láti máa bẹ lọ́wọ́ bá ọ̀rọ̀ nù kí ẹ máa kírun kí ẹ tó gíni kí ẹ tó máa bẹ lọ́wọ́ bá lórí irun rẹ o lè forí kalẹ̀ kọ tọrọ àdúrà o lè fẹ́ parí àtayá kọ tọrọ àdúrà lẹ́yìn òrùkú o lè tọrọ àdúrà kọ́tà tó bá ka sóra lọ́wọ́ lẹ́yìn ìdúró tó débi àyà ìkẹ́ o lè tọrọ àdúrà tó bá níbi àyà ìyà o lè wá sọ́kò níbi ìyà náà. tọ́ bó ti wá jásí pé ní wàhùwà yìí sọ́ọ̀lì tára ibi sọ̀rọ̀ yìí náà kò túmọ̀ sí pé kéèyàn wà lérí wọn. torí pé orin lẹ́nu àdìsá nẹ́dọ̀ àmì hàn sọ̀lá àlọ́ sọ̀lá pé gbogbo ẹni tó bá kírun tán tó bá tó jòkó ọ̀nà máa ń kò tí ì kó ọ̀nà ọ̀rọ̀ náà ó kírun tó tún wá jòkó nítorí wọn á retí ìrùn mi ó sì wà lẹni tí ń kírun àwọn kan wé ẹni tí ń sì kírun náà ajẹ́ pé ìtumọ̀ táwọn ẹbí gbà ajẹ́ pé ìtumọ̀ táwọn ẹbí ni lọ́gbà ní pé tó bá jòkó láwọn àsìkò yìí tó ń retí ìrùn oṣù wa nù náà ni tó bá bẹ̀rẹ̀ wọn ọgbà ní tó bá béèrè ṣé ẹ ẹ̀rí nàkìrà tó ń fèsì yá kìlìkìtì bá nàkìrà ni tá a mú wá níbi positive òòrùn ọ̀rọ̀ tó wà positive tẹ́ bá ti mú nákìrà àbáyé lọ́dọ̀ àwọn oníkéwú níbi ọ̀rọ̀ tó wà positive báyìí ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo tẹ́ ẹ bá sọ ọlọ́run ṣègbè ni kò sí tẹ́lẹ̀ tó sí wọn ní mọ́tílà kù ni ṣé á ọba abẹ́rẹ́ lé wọ́n mọ̀ bí tẹ́ abẹ́rẹ́ lé ní àsìkò yìí ọlọ́run gbà ọba ní mo fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì nàìjíríà ọlọ́run jẹ́ mi ò débẹ̀ o kọ́ bá sàmú àwọn náà ní ọlọ́run ní yóò dé bẹ́ẹ̀ ó ti yé ọbẹ̀ gba tiẹ̀ mu ọba ti dé bẹ́ẹ̀ ọbẹ̀ gba sàtúwékẹ́tì kan oníkọ̀ yìí sí o tọ́ ọba àti ọbẹ̀ jẹ́ pírẹ́sidẹ̀ntì nàìjíríà tó bá tọrọ lọ́wọ́ fọ́ níbẹ̀ àmọ́ àdó àkàbẹ̀ tọ́lọ́wọ́ nígbà bá ti sọ lẹ́ẹ̀kan mo ní a ah, mo fẹ́ di ọba sáwọ́dí pírẹ́sidẹ̀ntì sáwọ́dí ìrọ̀lọ́pàá ọba nàìjíríà kó lọ sórí àdébẹ̀ ara wọn tí wọ́n jọba kọ́dọ̀ ti ní ìdílé ọba wọn. ọlọ́run lọ́dún yìí o mo fẹ́ kọ́ra mọ́tò fún mi ọdún yìí o mo fẹ́ bí ma ọlọ́run gbà nítorí ọba béèrè lọ́wọ́ kan lọ́dún yìí o àlàáfíà ni mo ń tọ́ lọ́dún ọlọ́run mọ́sà fún mi lálàáfíà ọlọ́run ṣe fún ọ anábì lọ sọ bẹ́ẹ̀ o ẹlòmíì máa wá bẹ̀rẹ̀ àdáńgbà mi yóò sì mọ́ jẹ̀mọ́ àmọ́ mọ́ jẹ̀mọ́ kàkà tí yóò sì mọ́ mọ́jàmú kan bẹ tó ti kẹ́ni tí o ṣe irú àwọn mọ́jàmú wo ni ọ̀sà àdúrà ètò wọn tó ń dáwùtù ètò ń dáwùtù fi sọ́lá wọn ó sì ra mọ́tò fún mi báyà bí òní ra síbi náà sì kọ́lé lẹ́kọ̀ọ́ ìdá ẹ̀ gbọ́ òun náà tọrọ ọlọ́run sáà kọ́lé fún mi lọ́dún yìí tó wọ́n wò pé <laughs> ìtara rẹ̀ làbí <laughs> wọ́n tọ́ ta pé ọ̀dọ̀ ọdún yìí kọ́lé fún ọlọ́dún yìí ó ti ń dáàtú ọlọ́run ní kọ́ fún ọ òní dáùtù wàá gbà bẹ́ẹ̀ náà ní kọ́lọ́ ń ṣe èyí ń sàdúrà fún yàn tó máa dáùtù mọ́ àgọ́ irá ẹ̀ so nítorí bá béèrè ọlọ́run fún ọ ọlọ́run ọdún yìí ó jogún ìyàwó fún mi ṣé kí ni wọ́n tó ti níyàwó opportunity ni fún ẹ torí pé àdébí ni ṣé ń ìtọ́ba fẹ́yàn sọ ìyàwó gidi ẹlẹ́jẹ̀ tuntun ó ti yé ọmọ tí èyí kọ̀rọ̀ sọkọ lẹ́nu èyí tó ní ìtẹ̀lẹ́bà fọ́kọ tó sì ní ìwà tó lẹ́sìn lójú méjèèjì ọlọ́pàá olè jogún fún mi o kọ́mọ kẹ́lẹ̀ kọ́mọ àwòkó ti pọ̀jù kọ́kọ́ ju ó irú ẹ̀ ní ọsọ ọlọ́run gbà á tọ̀ ìyẹn báyìí nínú àwọn àgbọ̀ ètò ẹ̀ka tó gbọ́ yé lára àdéhùn yé àwọn afá kan ní gbogbo jimá yé ní ọmọ sẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo kí mo pè àwọn kan yìí sọ pé ẹ̀ẹ̀kan lọ́dún náà ni wọ́n bá ti sẹlẹ̀ lẹ́ẹ̀kan nínú jímọ̀ báyìí ọdún sẹlẹ̀ mọ́ gbogbo jímọ̀ yòókù ó ti lọ́nu jímọ̀ wò láwọn ọmọ tí ó jẹ báyìí sẹ́gbẹ́ yẹn máa ṣe wàhálà kan àmọ́ àná bí ọ̀sọ̀ pé jímọ̀ kan ni àgbéyà àfa kan ló lọ bẹ̀rẹ̀ èyí tó súnmọ́ náà ni pé gbogbo jímọ̀ ayé ọlọ́run wò ní wàhálà ó ti gbogbo jímọ̀ ayé ni wọ́n bẹ lọ́wọ́ bàbẹ́ ọlọ́run sí ìlú ìyọ̀dọ̀ lọ má dáàtò tó bá ti dáàtò ọlọ́run kì sí i àpọ́lọ́wọ́ ṣe ọlọ́run mi náà fẹ́ doni mímọ́ ọlọ́run mo fẹ́ kí n dẹni rí mi ìfẹ́ wàkiwà má ọlọ́run mo fẹ́ di wòlíì yàtọ̀ sáwọn wòlíì olè mo fẹ́ di wòlíì gidi yàtọ̀ sáwọn wòlíì tó ṣe pé gba ọ̀nà ọ̀nà ọ̀nà gbájú ẹ̀ àwọn fọwọ́ náà ìmọ̀ wòlíì àwọn ọmọ fọwọ́ náà wòlíì àwọn tí wọn lọ jòkó yọ máa fa tẹ̀sùn bá wọn ní àfàdá ìlà ìlọ̀lá wọn wá bìlẹ̀ lójoojúmọ́ ó di wòlíì wàláyò ní èdè kankan wòlíì gbájú ẹnu àmọ́ ẹni tó bá jẹ́ wòlíì yóò mọ̀ bẹ̀rù ọlọ́run yóò mọ̀ fún kíta sí ọlọ́run ọba kò ní kàn sọ́lọ́run lẹ́nu kò ní kàn sànẹ́bì lẹ́nu kò lẹ́nu yóò máa rọrùn fún ọ náà wọn náà wà ní sọ́sọ́ kọsọ́ mọ́ oníwì ogún yìí mọ́ oníwì àtúwà mọ́. tọ́ wọ́n ní àsìkò méjì náà ni ìjọba àná èyí tó súnmọ́ jù nínú ọ̀rọ̀ táwọn àbá sọ wọn fọ́tì táwọn ẹyẹ eléyìí lásìkò ní àmásìkò tó súnmọ́ jù lánàá níbi sọ̀rọ̀ ètò kílẹ̀ náà ní sí. ìpè láàrin ìgbà tí mo wọlé sígbà tí kẹ́ni tí wọ́n fi parí nù àsìkò kan nù. àwọn kan tó lọ kẹ́ni lẹ́yìn irun lẹ́yìn irun alásàrè ìgbà tó lọ́wọ́ fi wọlé méjèèjì tó tẹ̀sùn wọn jẹ náà nù. ẹni tó bá kírun alásàrè kan tó bá jòkó ni wọ́n bá kírun létí kí wọ́n gbé ìwé ọwọ́lé òun náà sì wà náà òun nù ó ṣe kíni ó wà nínú ọ̀run kọ́ máa bẹ lọ́wọ́ bá gbà náà ọlọ́wọ́ gbàdúrà rẹ̀ àmọ́kẹ́sì wọ́tọ́ ti lọ bí sẹ́rẹ̀ kọ́ wá ní lásìkò gbàdúrà rẹ̀ lẹ́yìn wọ́n abẹ́rẹ́ sí ní ọlọ́run sàṣàánú mi kì í sì ń yín wo sínú wọn torí kó ti lọ ta ò mọ retí ìrìnà ó ṣe kíni àmọ́ ọ̀tún ní mọ́lá ní kí mọ́mọ́ tó ní mọ́lá sí ọwọ́ akínà lónà kan ọwọ́ retí mọ́ wọn kí n ṣe kótó bá lọ́wọ́ ó sì ń fẹ́ mi rọrẹ́ àdá àbí láàrin ìgbà tí ó ó ó jòkó láàrin kútúbà méjèèjì ọ̀sáré ọlọ́run ọlọ́run sàkọlẹ̀ fún ọlọ́bẹ̀ ọlọ́run ìyàwó lórí sàṣẹ fún ọlọ́bẹ̀ ọkọ̀ lórí ọlọ́run sàṣẹ fún ọlọ́run ọmọ ọmọ tó nàfi nàfi ibẹ̀ wàhálẹ̀ kan náà ó sàdé kẹ́ńté. ọlọ́run ṣe láàrin gbà yẹn ọlọ́run ṣe tọ́lásì wo pé láàrin gbà náà kí n lọ́wọ́ lọ́wọ́ tọrọ ọlọ́run ṣe kí n yóò ṣe nǹkan bá fẹ́ fún ọ báyìí ni àwọn kan ti a lè tọrọ anábìdẹ ti sàdéhùn pé ọlọ́ni àfi kọ́lọ́hún bó fún ní nǹkan náà kọ́lọ́hún bá subhanahu wa ta'ala kó mọ́sá fi mi àti yín sí kúnjẹ́ dáadáa já mọ́rọ́ àwọn àsìkò ìyá sí ìlòkó sí ìparí lò ọ̀la tóbi ọlọ́run ọba náà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu a dúpẹ́ fún àwọn ọmọdé wa abẹ́lẹ́wọ̀n bàálà pé wọ́n mọ́sàjẹ́ kí àjíǹde ara wọn jẹ́ kó jẹ́ kí